asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akínyínlé káàbọ̀ sórí ètò alilmu nurun ètò tí ọlọ́run bá ní kí ẹ máa mú wá sí etí ìgbọ̀yìn láti lè ṣe tí ẹ ti ń gbọ́ wá yìí tó ń ṣàlàyé fún wa kí lọ́lọ́run bá ń fẹ́ fún wa kí ni ò fẹ́ eléyìí ni àwọn àlàyé tí a ti ń ṣe é bọ̀ fún wa láti ìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí a tún tẹ̀síwájú pẹ̀lú irúfẹ́ àlàyé báyìí gẹ́gẹ́ bá a ṣe ń ṣe Abu Sumayya Murtada Alim ò ní orúkọ tèmi ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí Pure Heart Islamic Center ni ó kalẹ̀ sí àmúdá ní Ìbàdàn wa ń bí báyìí fún àlàyé àbí fún ìbéèrè lórí tí à ń ṣe ní ààyè yìí ẹ lè pe nọ́mbà yìí zero eight zero five three one zero eight nine one zero tàbí ká pe zero eight zero two seven two seven four one one two lónìí a tún ti wà ní kalẹ̀ ìmáàmù wà ní kalẹ̀ pẹ̀lú mi tá a tún jọ ṣe ètò lónìí kí ọ̀run kí ó ṣe nírọ̀rùn láti ṣe bisimilayi ma. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala ashrafi khalkillah nabiyina muhammad wa ala alihi wa sahbatihi wa sallam wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala atọrọ kí àtìgẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tí ọlọ́run bá tó bá fẹ́ dáadáa fún ó ń ṣẹlẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ọlọ́run bá yóò jẹ́ kí ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn ẹ̀ tá à ń ní àgbọ́yé ẹ̀sìn òun náà ni ma'rifatul halal min al-haram kí ni ẹ̀tọ́ kí ni ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìwọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ní àná a àlàyé fúnra wa kí ni àwọn nǹkan tí ó jẹ́ òfin tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ nípa jíjẹ àti mímu nínú àwọn kankan tí ajẹ́kóyèrà wa òun náà ni gbogbo nǹkan tí islam tí ọlọ́run bá lè kí ọlá tó bá ṣe ní ẹ̀tọ́ fún wa ní jíjẹ inú al-Qur'an al-Karim ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dáa ó jẹ́ nǹkan tó má ó sì jẹ́ nǹkan tí ó sàǹfààní gbogbo nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ti pèlè wọ̀ fún wa inú al-Qur'an al tàbí tó jẹ́ ìwọ̀ nínú sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam fún wa láti jẹ àbí láti mu ó rí bẹ́ẹ̀ nítorí pé nǹkan yìí ó jẹ́ nǹkan ríra ó jẹ́ nǹkan dọ̀tí ó jẹ́ nǹkan tí ó ma torí ẹ̀ lọ́n sọ fún wa náà al-Qur'an al-Karim pé nínú ojúṣe anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni wa yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim al-khaba'ith ipò ń ṣẹlẹ̀ anabiwa muhammad yóò máa ṣe àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan tí ó lálàáfíà yóò máa ṣe lẹ́tọ̀ fún wa yóò máa ṣe àwọn nǹkan tó mọ́ yóò máa ṣe lẹ́tọ̀ fún wa. wa yuharrimu alayhimul khaba'ith bákan náà gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àdọ̀tí anábì ò máa ṣe léwọ̀ fún wa. ẹni tí islam bá ní ká jẹ ó ní ká jẹ nítorí pé ó jẹ́ mímọ́ ẹni tó bá gbé wa jìnnà sípà àgbọ̀dọ̀ jẹ ó ní àgbọ̀dọ̀ jẹ nítorí pé ó jẹ́ nǹkan àdọ̀tí torí ẹ̀ ló fi jẹ́ pé lẹ́ni ibi tá a lọ òun náà ni àwọn tí islam ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ nínú oúnjẹ tó jẹ́ pé kò ń ṣe ìdọ̀tí ó jẹ́ nǹkan tó mọ́ níbàámu sí tọ́lọ́ba sọ fún wa ní suratu al-Ma'idah Quran chapter five ayẹlẹ́ kẹrin ọlọ́ba ní uhilla lakumu tayyibat ọlọ́ba ní òun ṣe lẹ́tọ̀ọ́ òun ṣe lẹ́tọ̀ọ́ fún wa at-tayyibat àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó mọ́ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó dáa kí wàá làwọn nǹkan tó mọ́ tó dáa yìí tí Islam ṣe ní ẹ̀tọ́ fún wa níbàámu sí al-Qur'an gẹ́gẹ́ bí a ṣe sọ lánàá ó lè ṣeé ṣe kó jẹ́ wípé àwọn nǹkan kan wà nínú àwọn nǹkan míì tá a ní lè mẹ́nu bà ṣùgbọ́n a ti sọ kí ni à ń fẹsẹ̀ lé lánàá òun náà ní pé gbogbo nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala àtànábì rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti pè léèwọ̀ kódà ká má rí àkọọ́lẹ̀ fún a gbà pé nǹkan yìí nǹkan ẹ̀tọ́ ni fún wa láti jẹ tàbí láti mu fàpèjúwe nísìnyí kẹ́nìkan máa sọ̀rọ̀ fún wa ìgbé ǹjẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ àmàlà àtẹwédú ẹ̀pọ̀ anábì wa Muhammad kò jàmàlà àtẹwé dúrí ẹni tó bá sọ pé anábì lọ sóde kan ó jàmàlà ó jápọ̀ àyà onísọkúsọ lẹ́nu yẹn ṣùgbọ́n nísìnyí àmàlà ní nínú nǹkan tá a lè jẹ ní kí ló fà á nítorí pé ntọ́lọ́ba sọ pé uhilla lakumut tayyibat níbo ni wọ́n ti ń mú àmàlà wọ́n mú látara pákí pákí ni nǹkan tó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ni eléyìí ló fi jẹ́ pé kì í ṣe pé tá a bá sọ pé a fẹ́ ṣàlàyé nípa àwọn nǹkan tá a lè jẹ a wá sọ pé látòkè délẹ̀ amọ̀ amọ̀ látòrí àmàlà dórí iṣu dórí ẹ̀wà là á kàn ṣe ìtọ́ka sí sáwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀tọ́ tàbí kẹ̀ nínú àwọn nǹkan míì tó jẹ́ pé máa ń ṣe é ṣe kárínú àwọn mùsùlùmí ẹni tí ò tí ì mọ ìdájọ́ ọlọ́run ọba àti ìdájọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam lórí ẹ̀ eléyìí ló fi jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tabawo náà al-Qur'an al-Karim sunna anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ní jíjẹ wọ́n pín sí ọ̀nà bíi méjì àbí mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn tá a lè pè ní alhayawanet albahariya àwọn ẹranko tó jẹ́ pé inú odò láti máa ń rí wọn àwọn ẹranko tá a máa ń rí nínú odò ó ní ìdájọ́ jíjẹ rẹ̀ bákan náà la ní àwọn kan tá à ń pè ní alhayawanet albariya àwọn ẹranko torí ilẹ̀ àwọn náà ní ìdájọ́ kí ló lẹ́tọ̀ọ́ tá a lè jẹ ń bẹ̀ kí ni ò lẹ́tọ̀ọ́ nínú àwọn ìta lè jẹ ìpín méjèèjì ni ìpín gbòógì ìpín ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìpín tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí a lè jẹ ṣùgbọ́n lásìkò kan àbí kejì ṣẹ̀ríà Ìsìlámù ń fẹ́ ká jìnnà sí jíjẹ rẹ̀ fún àpèjúwe anábìwá muhammad sallallahu alayhi wa sallam inú àdìsí jaabir ibn abdullahi radiyallahu anhu inú sahih umar muslim anábìíní man akala thum awil basal anábìíní ẹni tó bá jẹ ayù àlùbọ́sà ayù tàbí tó jẹ àlùbọ́sà gangan fali ya'tazilna anábìíní kó yà jìnnà sí masalasi kó mọ̀ wá sí masalasi wàlí ya'tazil masjidana kó jìnnà síbi táwa mùsùlùmí ti ń kírun kí ló fà á fa innal malaikata tata'adha mímọ yàtà àdàmínú ọbànú adam anábì nítorí pé tó bá ti lè kó ọmọnìyàn ní ìrira àmàláìka náà máa ń kórira pẹ̀lú ẹ̀ a sì mọ̀ pé tá a bá wà ní ìrun àmàláìka máa ń wà pẹ̀lú wa nígbà tá à ń kírun nígbà tá à ń ṣèrántí ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lá ọba sọ fún wa náà al-Qur'anul Karim pé inna Qur'ana al-fajr kana mashhuda ọlọ́ni Qur'anul fajr ìrun àsùbá táǹkì táǹkì Qur'an ń bẹ àmàláìka náà ń bẹ tí wọ́n wà ń bẹ pẹ̀lú wa bá a ti ń kírun wíwà pẹ̀lú wa yìí jíjẹ àlùbọ́sà àbí jíjẹ áyù wá gbé wá sí mọ́ṣáláṣí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ ẹ rí i pé kò ń ṣe pé jíjẹ yìí gangan ni ẹ̀tọ́ ni ò lẹ́tọ̀ọ́ járe àsìkò tá a jẹ́ sí àti ibi tá a rìn sí ẹni yóò sọ di nǹkan tí kò lẹ́tọ̀ọ́ irú eléyìí gẹ́gẹ́ bí Umar radiyallahu anhu ṣe sọ ó ní ẹni tó bá fẹ́ jẹ́ fali yakul oma tobkhan aw fali yomit oma tobkha kó sèé jẹ kó tó di pé yóò wá mọ́ṣáláṣí kó mọ̀ jẹ́ pé yóò jẹ́ ní tútù tó fi wá kó ìnira bá àwọn mùsùlùmí ẹ rí pé léyìí halal ní jíjẹ rẹ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ fún wa láti jẹ ní àlùbọ́sà tútù àti ayò nígbà tó bá yẹ pé a bá wà ní àwùjọ àwọn mùsùlùmí a bá wà ní àwùjọ àwọn èèyàn ní pàtàkì jùlọ ní mọ́ṣáláṣí nítorí pàdánù Muhammad sallallahu alayhi wa sallam ó ní la darar wala dirar ṣùgbọ́n ká padà sínú kókó méjì alákọ̀ọ́kọ́ àwọn ètò jẹ́ gbòógì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni àwọn alhayawanat albahariya àwọn ẹranko ìta máa ń rí nínú omi gẹ́gẹ́ bí ẹja gẹ́gẹ́ bí kọ̀ǹkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpìlẹ̀ lórí eléyìí òun náà ni pé gbogbo ń tá a bá rí nínú omi tó jẹ́ ń ti ń gbé nínú omi àwọn onímọ̀ sọ pé mimma la ya'ishu illa fihi ǹjẹ́ pé kò láyé míì tó ń gbé ju inú omi yẹn lọ ẹ̀tọ́ ni pé gbogbo rẹ̀ pátá a lè ẹ̀rí lórí eléyìí òun náà ni àyà tó ń bẹnu suratul Ma'idah ní Quran chapter five àyà ninety six ọlọ́ba ni uhilla lakum sayidul bahri wa ta'amu ọlọ́ba ni òun ṣe lẹ́tọ̀ fún wa sayidul bahar àwọn ẹranko tá a bá rí lórí omi tàbí nínú omi wa ta'amu bákan náà oúnjẹ ẹbẹ̀ òun ṣe lẹ́tọ̀ ibn abbas radiyallahu anhu nínú àwọn sahaba tánàbí ṣe àdúrà fún pé allahumma faqihu fi din ibn abbas ọlọ́run ṣe ní ẹntẹ́sìn òye wa allimu tawil wá fi ìtumọ̀ alukur'an wá fi máa ibn abbas tánàbí ṣèrò àdúrà yìí fún ló wá ń ṣàlàyé fún wa pé kí ni ìtumọ̀ pé ọlọ́run bá ní òun ṣe ká dẹdẹ lórí omi àwọn ẹranko inú omi òun ṣe lẹ́tọ̀ọ́ fún wa tó ń jẹ bẹ̀ Ibn Abbas ní alá ó ní ẹtẹ́ tí yín kẹ́ gbọ́ inna sayda wa masid ń tà ń pè ní ẹran orí omi òun náà ni ẹran tí a bá dẹdẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí àgbẹ̀ tó dẹ ìwọ́lẹ̀ tó fi mú ẹja tó gbé kọ̀ǹkọ̀ nínú àwọn kan tó gbé alákàn nínú àwọn kan tó ń gbénu omi ó ní wa ta'amuhu oúnjẹ inú omi ń tiẹ̀ ma lafadha òun náà ni àwọn tá a bá bá tó léfòó sórí omi nǹkan ìlẹ́tọ̀ọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé tá a bá wọnú àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam àdìsí àbí ọ̀rẹ́rọ̀ ó ní sáàlà rọ́júlùn rasulallah sallallahu alayhi wa sallam faqala ya rasulallah ọlọ́ra kan rẹ̀ kábíyè lọ́wọ́ anábìwá muhammad ó ní wòjíṣẹ́ ọlọ́run inna narkabul bahar a máa ń kọjá lórí òkun a máa ń rìn ìrìn àjò lórí òkun wa nahmilu ma'ana al-qalila min al-ma' ṣùgbọ́n omi tá a máa ń gbé dání ni omi tó kéré ni fa ìntàwàdọ́ànà bíi àtọ́ṣìnà tá a bá ní ká máa fi ṣàlùwàlá òdó padà gbẹ wá àfanàtàwàdọ́ òbí máa ẹ̀lbàhà ǹjẹ́ alẹ́tọ̀ àti fi omi òkun ṣàlùwàlá tó ń tí bó jẹ́ pé máa ń dàbí ẹni pé ó níyọ̀ lẹ́nu tí máa ń tẹ́ lẹ́nu anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wa sọ ìdájọ́ yìí anábì ní ó wà tóhóró máa òhò anábì ní omi rẹ̀ ní wà tóhóró máa òhò omi tó mọ́ ni alìhẹ́lò mẹ́yìtàtọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tó bá kó sínú rẹ̀ àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ àti jẹ ni eléyìí ni ìdájọ́ táwọn onímọ̀ sọ kìí ṣe nǹkan tó kú sínú omi mọ̀járọ̀dù pó kú pé ògèdè pó kú sínú omi ikọ́ là ń sọ nǹkan tó pé ibẹ̀ gangan ló ń gbé fàpèjúwe nísìnyí tábà ni wọ́n ní tó bá kú sínú omi ti lẹ́tọ̀ọ́ lókùrúgbà tí nǹkan yóò bá ti bàjẹ́ tàbí gbogbo ẹranko inú omi lẹ́tọ̀ọ́ a lè jẹ ewúrẹ́ wa tá a bá nínú odò tó bá mọ̀ pé kìí ṣe inú odò ló ń gbé gbogbo tó bá ti ń gbé inú odò iná ló lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ bó ti yẹ pé arínú àwọn onímọ̀ tó jẹ́ pé wọ́n ṣe àyàfi àwọn ẹranko kọ̀ọ̀kan àbí kejì arínú wọn tí wọ́n ṣe àyàfi ẹranko tá ń pè ní atimsah tá ń pè ní ọ̀ọ̀nì nítorí ìdí kan àbí kejì eléyìí jẹ́ ẹ̀yọ̀kan tá a lè mẹ́nu bá ń bẹ̀ àwọn ìpínlẹ̀ kejì òun náà ni alhayawanat albariya àwọn ẹranko tó jẹ́ àwọn ẹranko orí ilẹ̀ tá a bá wọnú alukur'anul karim nínú àwọn ẹranko yìí ètò àwọn sọ́rọ́tò ayẹlẹ́ karùn-ún ọlọ́ba ní wàlẹ̀ an'ama khalaqaha ọlọ́ni àwọn ẹranko ẹranko tá à ń pè ní an'am òun náà ní ràkúnmí màálù àwọn ẹranko wẹ́wẹ̀wẹ́ látòrí àgùntàn àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi dórí mi sọ̀rọ̀ àtàwọn ẹranko òbúkọ bẹ́ẹ̀ àwọn eléyìí àti ràkúnmí àti màálù là ń pè ní alẹ́ an'am ọlọ́ba sọ fún al-Qur'an al-Karim wàlẹ̀ an'am ọlọ́ni àwọn ẹran wọ̀nyí khalaqa lakum ọlọ́ba ló dá wọn fún yín fi adifun wa manafi ẹ máa rí oríṣiríṣi àǹfààní ńbẹ nínú àwọn nǹkan tẹ́ máa lò fún ilé yín tẹ́ máa lò fún bàtà tẹ́ máa lò ṣe ọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn onítàkùsọ̀rọ̀ ti sọ ibi táwa fẹ́ lò gangan ọlọ́ni wàmíìn àti àkùlò jíjẹ náà lẹ́ẹ̀tún máa jẹ lára àwọn ẹran yìí ó túmọ̀ sí pé àgbò ràkúnmí àti àgùntàn àti àti gbogbo orú ìran bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ jíjẹ nínú ẹ̀sìn Islam pẹ̀lú ayé al-Qur'an al-Karim bákan náà tó lẹ́tọ̀ọ́ ká jẹ òun náà ni pé ó lẹ́tọ̀ọ́ ká jẹ ẹ̀rìn ẹ̀sìn ní nàìjíríà wa yìí tá a wà yìí ní apá òkè ọ̀yà níbi ọdún bíi mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ó di fìtínà láàrin àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ mùsùlùmí dẹ́gbẹ́ kódà ẹ̀mí fẹ́ lọ sí sá lè jẹ́rẹ́ sí àbá lè jẹ́ èyí tó fẹsẹ̀ rẹ̀ nínú àdìsá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kò ní pé ó ti jẹ́ ìwọ̀ rí ṣùgbọ́n gbà tó yá ó ń ṣẹlẹ̀ anábọ̀ muhammad yọ̀ǹda gẹ́gbó sọ́nà àdìsí jábìr bin abdullah onínáhà rasulillah sallallahu alayhi wa sallam yawma khaybar an luhumil humur ní ọjọ́ khaybar anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ṣe léèwọ̀ láti jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tó jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé wa rakhasa fi luhumil khayl anabiwa ṣe lẹ́tọ̀ọ́ wà lè jẹ ẹran ẹ̀sìn ẹran ẹ̀sìn jíjẹ kò sí láì fi ń bẹ nínú ẹ̀sìn islam bẹ́ẹ̀ náà ni adob kò sí láì fi níbi kéèyàn jẹ aláǹgbá fẹ́ni tí ò bá fẹ́ni tí ò bá mind nítorí pé wọ́n jẹ aláǹgbá níwájú anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni kulu fa innahu halal anábì ní ẹ jẹ ẹ̀tọ́ ni walakinnahu laysa min ta'ami ṣùgbọ́n kò sí ní tèmi máa jẹ lọ́wọ́ pé nígbà míì àìwú yẹn jẹ nǹkan pé nǹkan yìí mi ò fẹ́ kò sọ nǹkan yẹn di ìwọ bẹ́ẹ̀ náà àwọn tó lẹ́tọ̀ọ́ òun náà ni al-arnab òun náà ni ehoro nítorí àdìsí Anas ibn Malik radiyallahu anhu ari àkọọ́lẹ̀ yìí nùsọ̀ Bukhari bákan náà kẹ́bi takọ́kọ́ tá a sọ yẹn oníláyà nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam Abu Talha ó pa ó sì fi paati yẹn kan ránṣẹ́ sanabi wa muhammad sallallahu alayhi wa sallam faqabilahu anabi sì gbà gbígbà tá anabi gbà anabi gbà láti jẹ ni bẹ́ẹ̀ náà ni ẹran adìẹ òun náà lẹ́tọ̀ọ́ jíjẹ gẹ́bùsù wà nínú àdìsá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àdìsá bí musa ó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yaakulu lahma dajaj olórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó jẹran adìẹ tẹgbà adúrí nínú àwọn ẹlòmíì lẹ́ni tá sọ pé adìẹ jíjẹ wọn ni kì í ṣe nǹkan tí ó lẹ́tọ̀ eléyìí nínú ẹni tí kò correct ni kọ́lọ́mọ̀ subhanahu wa ta'ala kó má ṣàlàyé ṣe àánú fẹ́ni kankan wa lẹ́yìn àwọn nǹkan tá a mention yìí gbogbo nǹkan mi tó bá tún ti jẹ́ ó bá jẹ́ pé kò bá sí òfin látọ̀dọ̀ anábà Muhammad pé ká má jẹ gbogbo nǹkan yìí náà ló lẹ́tọ̀ọ́ aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.